ní maka ọkọ àbínú lọ owó ní maka ọkọ àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí ájí o ẹ o. ẹ bá ń sọ fáànẹ́bì pé mi ò lágídí ẹ sọ pé mi ò lágídí owó ni n ò rí o èmi náà ń bọ̀ ipá mi ni ọ̀ka èmi náà ń bọ̀ owó ni mọ́ka ọkọ̀ àbínú lọ. ẹ bá a tún wí. owó ni mọ́ka ọkọ̀ àbínú lọ owó ní mọ́ka ọkọ̀ àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí ájí o. Ejo ẹbá ẹ bá ń sọ fànàbí mi ò lágídí mi ò lágídí owó ni mi ò rí o èmi náà ń bọ̀ mi ni ọ̀ka èmi náà ń bọ̀ ni má ka ọkọ̀ àbínú lọ. nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan kan ṣẹlẹ̀ ní àárọ̀ yìí n tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí òun ni wípé lára ẹ̀ mọ́ ẹ̀kọ́ ayọ̀ ni ẹ̀kọ́ ayọ̀ ni sọ́ndù alánàbíyẹ ẹ dákun ẹ listing ní àárọ̀ yìí èmi pẹ̀lú àfa àfa wa náà jì nìyẹn. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. èmi pẹ̀lú afọ ẹ dákun àwọn ọmọ yẹn ò já si ṣé a máa sọ̀rọ̀ ṣé a máa gbé wọn lọ padà èyí táwọn tí wọn láti ni pé láàárọ̀ yìí àwa ti wá sí àdúgbò yìí látara yìí pé ká wá pàdé wa tó a rí i wọ́n sì ń bẹ ní ọ̀dọ̀ kan fún ìdí kan sídìí ẹ jẹ́ káwa máa padà bọ̀ wá àwa náà lọlé àwa náà ń travel bọ̀ ni èmi náà lọ ń sinmi díẹ̀ díẹ̀ torí pé ńgbà táwa náà ń lọ ká má gbé stress lọ Saudi now ńgbà tí a máa fi padà bọ̀ wá ǹjẹ́ mo lẹ dé wọn láwọn wà ń pàtà ẹ dó síbẹ̀ ẹ sọ̀ ń pàtà gbogbo àwọn ará pàtà àdúgbò wa ni àwọn èèyàn mi níbẹ̀ ara bá yín pàtà nígbà tá a fi dé pàtà kí ló ṣẹlẹ̀. Ah ẹ̀rù bà mí ẹ̀rù bà mí mo bọ́ lẹ́nu tẹ̀sí àtúmọ̀rúwá tí mo wọ̀ tí mo tún fa gbogbo àwọn dìgbọ̀ndìgbọ̀n tí mo dì lọ́wọ́ mo bọ́lẹ̀ báyìí dé èrò bò mí ni wọ́n wá sí àwọn náà nu àwọn náà nu wọ́n wá pélé mi lérí ìwà mi ṣèṣe ìríbi kúrò láàrin wọn wọ́n ń ṣàdúrà kí àfọ tètè dé kan tẹ̀ wá mú mi kúrò ní àárín wọn lọ́lọ́run wá fi sàánù mi táfà fi dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà tí wọ́n ń yọ̀ mọ́ mi. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi sẹ́ẹ̀ wá mọ́ láǹtẹ̀ mọ òmò mọ kó mo jọ lánàbí wa mọ mọ ẹ lánàbí wa. ṣé rí àwọn bàbá wa Oríyọmí Hamsa yìí tí wọ́n á wà pé kí n wá yín kàn wọ́n bí sì púpọ̀ kéèsì tí ń bẹ níwájú wọn ní ojú tọ̀dọ̀ àwọn adájọ́ lọ ó tìjọba lọ kéèsì tí ń bẹ níwájú wọn wọ́n wá ní kí wá yín kàn ìwà sọ pé kí n wá yín kàn wọ́n ọlọ́run wá adúrú kéèsì tí ń bẹ láyé ó ti ti yín lọ́lẹ̀ bá wọn. tí yín yìí yọ wá ná wọn ní owó òun wá rí ànábì ọ̀hún bẹ́ẹ̀ ti wí bẹ́ẹ̀ ti wí ẹ̀ tún wí ẹ̀yìn ànábì ọ̀hún iná mo fi ní dábàá lẹ́ẹ̀dúpẹ́ fẹ́mi ayé èèyàn kíní kan bẹ tẹ̀ ń ṣe kémi ò mi ò gbà wọlé ẹ má dúpẹ́ fẹ́mi ẹni tó ní ọpẹ́ ni alájò Oríyọ̀mí Hamzat gẹ́síkíánu ẹ má gbọ́ bẹ́mi ṣe wà yìí bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí kò sí kọ́bọ̀ mi bẹ́ẹ̀ kọ́dà à ń fa àkáǹtì lẹ̀ kí wọ́n náwó ìbọ̀rọ̀ múnára kan bẹ́ẹ̀ ẹnìkan ọ̀bọ̀rọ̀ múnára kan bẹ́ẹ̀ ní òjé kí n fi àkáǹtì mi lẹ̀ ìgbà ló jẹ́ kó jẹ́ pé mi gan ni mo kọ́kọ́ ṣìde pẹ̀lú fifty thousand níjọ́ náà gbogbo yín rí so eléyìí èyí dábàá fi ṣàdúrà fún wa àdúrà dá o àfi àdúrà àmọ́jáde fi dúpẹ́ fún wa ẹ máa fi ṣàṣàlátù àṣàlátù la fẹ́ gbọ́ nísìn bẹ́ẹ̀ tí ẹ bá ti ṣe tán á sì pa kámẹ́rà pásítọ̀tù ẹ tún lókè káwọn èèyàn mọ̀ pé òdodo yìí. ẹ wá dó ẹ wá dó àwọn nǹkan. ó ní máa ọ́ kó àbínú lọ owó ni má ka ọ kó àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí o. ẹ jọ ó ẹ bá ń sọ pé mi ò lágídí ẹ sọ pé mi ò lágídí owó ni n ò rí o èmi náà ń bọ̀ ipá mi ni ọ̀ka èmi náà ń bọ̀ owó ni má ka ọkọ̀ àbínú lọ. ẹ bá a tún wí. owó ni má ka ọkọ̀ àbínú lọ owó ni má ka ọkọ̀. ọkọ̀ àbínú lọ ẹ̀yin tẹ́ ń lọ sí ájí o ẹ jọ̀ọ́ ẹ bá ń sọ fáànàbì pé mi ò lágídí mi ò lágídí owó ni mi ò rí o èmi náà ń bọ̀ ipá mi ni ọ̀ka èmi náà ń bọ̀ owó ni má ka àbínú lọ. bóòlẹ̀ bóòlẹ̀ wá wí nísìnyí bọ́lọ̀ ń ṣe wá rán aláàjì Oríyọmí sí i. owó ni mọ́kà ka bínú lọ owó ni mọ́kà ọkà lọ emi muhali mọ́tò rọ̀ṣídá ọlọ́run ti rán láàánú dìde ó ti rán láàánú mi ti gbá láàánú dide o o ti gbá láàánú dide wọn si fi aláàjì oríyọmí lálàánú náà wọ́n sì fi jíṣẹ́ ẹ wá bá ń sọ pé èmi náà ń owó ni ọ lọ ti gbá láàánú dìde. ó ti rán láàánú sí mi wọ́n sì fi jíṣẹ́ ọba mi ti gbá láàánú dìde ẹ bá ń sọ fànàbí o pé èmi náà ń bọ̀ owó ni mo ka ọkọ̀ àbínú lọ. ẹ wá bá a ṣe mẹ́jù fàánù mọ̀mọ́ ọkọ wọn rèé o olówó orí alájà ọyà alájì làwọn náà. <laughs> bisimilá ẹ ṣe mẹ́jù fún Mustapha. ẹ dákẹ́ jẹ́ ayọ̀ ń bọ́ ànábì wa. nuru nabiyu muhammadu mukadamu falimawu sumali arisu sumali kọlamu isikola jala likọbudọ timi nuri. بقدرتنا يا حبيب محمدا باتباع محمد محمد مين محمد مين محمد محمد محمد محمد محمد أشرف والعرب والعجمي محمد خير من يمشي على قدمي محمد باسط